وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ورحمة الله وبتية سواق بي أصير إليه وبنبي أدعوكم أمدتني ولكي أرى أمدتني يوجرائي أوانسة تميلون تدعي بي يمان سيئي لوريش ونبي على الإسلام والسنة يوم تريساني يريدك مسلمين قوانون ليبا مسلم في قرآن سقي ولا تموتن إلا وأنتم مسلمون ọlọ́gbẹ́ ìgbọ́dọ̀ kú àti kí ikú káyí mọ́ pé ẹjẹ́ mùsùlùmí tí ní ọlọ́ ilé yóò sì kú lé lórí ìjọ fún rẹ̀ kọ́ ní ó bẹ̀rẹ̀ rẹ̀ yóò sì mọ́ sí ìbọ̀ tẹ́lẹ̀ torí ta bá ti rẹ̀ lórí ládágbà lé lórí dábádàgbà nínú sáàdá ń gbórí lórí dábá so gbórí lórí náà lè yàn kan nínú ìgbọ́nà kọmọ tí láì jẹ́ aláàfin bọ̀kan eléyìí olóòdì orin tí ó kájú ìfi ọlọ́run ti fún àwọn ẹ̀dá ẹ̀ ọkọ̀lá sí bó tí ó máa ń bẹ́dà ní èèyàn fi máa ń kẹ́yìn sí orin nítorí nínú ìfẹ́ wa ọ̀nà ni ìtọ́tẹ̀ bá pé márùn ní oṣù ìtọ́tẹ̀ karùn nẹ̀ àbí ètò jẹ́ àkọ́kọ́ láàrin oṣù òun tí a máa fi ń gbé yẹ̀wò ọ̀nà ni tí ó kàn wájú lọ́rọ̀ títí ọ̀rọ̀ ìgbàgbọ́ wa ìgbàgbọ́ ọ̀nà ni ìpìlẹ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí eléyìí náà ni a fi yàtọ̀ sí gbogbo àwọn èèyàn tí wọ́n láwọn lẹ́sìn lọ́rẹ́ ẹ̀rẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àwọn ń sọ fún wọn kò sí sí àwọn mùsùlùmí ṣe táwọn sí ètò mùsùlùmí ò mọ try láti kọ́ sí fi tó jọ àti tó súnmọ́ ẹyọ kan tó wọn fi bá wa dá sí òun náà ní ìmọ̀ ọlọ́run lọ́kan ìfẹ́ ọlọ́run ọba aláṣọ àbí tí ẹjọ́ ọlọ́rọ̀ àbíọ́kàn àbíọ́kàn mùsùlùmí ọlọ́run ọba ó jọ́gbà gbínú tó ti jọ́ta fi wọn lọ́nà الذي لا يقع من أن سورة البقرة فرنسة تفسير سورة الكتاب والذي ليس البر أن تولوا وجوهكم قبل من الشرك والمجهود ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة قل يا قريايا àwọn sọ́bí mẹ́ta bá ní máa ṣe lọ́wọ́ èyí tí ọlọ́run fi ṣe nàmbà wà nílò ẹ̀ ìgbàgbọ́ náà ẹ̀wà ìgbàgbọ́ lè nàgbàrà mùsùlùmí èéṣe ń dúdú kò sí ìjú mẹ́ ó ní foundation onípílà tó gbé ìgbàgbọ́ mùsùlùmí dúró yàrí lọ ẹni tí ó kàgbọ́ wa kama fi àdíṣ abdọ́lá ní owó mara àǹfààní òkè yá sí ilé húnmá umar ibn al-khattab radiyallahu anhu ọya àríkàrí ìmá orígun gbàgbọ́ ìdọ́lọ́wọ́ bá ti lọ́wọ́ yẹn lórí gbogbo ẹnikẹ́ni tó bá wá sáyé abdọ́l abádáadáa الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر أها نعم والقدر أفقدها مبني sábà jí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan lójú ọdẹ́ tí àgbàlagbà bó ti ẹkọ́ wà lórí ẹ̀mù sábà wo àfáà tó ká fún wa ń dùn ọjọ́ orí ẹ̀mù tí ìtọ́mọ ọdún mẹ́wàá orí ẹ̀kí ẹbí gbogbo ọmọ mùsùlùmí rí ẹ̀rì tó tó wá lákẹ́lé nítorí bí òtítọ́ ọdún mẹ́wàá ẹ̀rọ pé tí èdè ọgọ́rùn ọdún láyé yóò ti dúró sápẹ́rí ẹ̀mù ọlọ́pọ̀ mọ́sálẹ́ ìbáyẹ̀dà alágbà ìbáyẹ̀kọ́ láǹkà tó kọ́ àwọn ọmọ tí orígun ìgbàgbọ́ mùsùlùmí ọ̀nà nìyẹn báyìí Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe kà fún mọ̀lẹ́kà Jibril alayhi salatu wa salam ọ̀nà nìyẹn àbíwá mú àwọn orígun ìgbàgbọ́ yìí ní tó ti lọ́dún mẹ́wàá síbi àti sí kú olórí ẹ̀ àwọn ní àwọn ìlẹ́gbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí tí a ní òtẹ́ tó tẹ́lé ọ̀sán tí a ní òtẹ́ tó lọ́kan ẹgbá tàwọn àfáà rí ilé máa dáa nílẹ̀ gbòrò wọ́n ilé ti dáa ti do a wọ́n rí rí ìkọjá àlà àfẹ́jù nínú àdúrà ti ṣe kí ọmọ sọ pé aláhùnmọ́ ọlọ́mù lọ́jẹ́ kálùkì á mọ́ wáyé tí kọjá àlà yàbí kọjá àlà gan àwọn afá ilé kọjá àlà ní kọ́rá dúrà tí ò lè gbà ní kódà tí gbogbo ara yé wọn sí ọlọ́mù òní gbà lẹ́ẹ̀kan lórí ọlọ́mù bá sọ mọ́ sórọ́ tó tán ra Quran chapter twenty ayé ayé gbé àbí fifteen ọlọ́mù iná sáwọn àti àtọ́mù àtàdùn fìyà nítorí ta kùlù náà ṣe bí màá tẹ́fà ọlọ́pẹ́ ìjọ tí ayé ó tàn án káàkùn gbé yìí fẹ́ ti ìṣẹ́ mímí tó yàtọ̀ sí iṣẹ́ nínú lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́pẹ́ àti yàtọ̀ọ̀nù ní máa ń fi ọmọ olókùn bẹ̀rọ ní sin pẹ̀lú bí ẹ̀ ní máa ń dàmú irí gbà pé kọjọ́ yẹn ò ní wáyé ẹmọ́ ilẹ̀ ìjà máa dẹ́rù bára wa ẹmọ́ ilẹ̀ ìjà máa tọ́ra wa kò sẹ́ta ń bẹ̀rù ọlọ́ni mẹ́fà àpáta àti yàtọ̀ọ̀nù ọjọ́ mi ọjọ́ tí ò gbọdọ̀ mọ́ wa ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́run gbọ́dọ̀ àdíká ní òfi ọjọ́ nǹkan mọ́ ni látara láburú tí ń bẹ lọ́jọ́ náà fáwọn ẹni tí ó máa jẹ́ tiwọn ọlọ́pàá sọ àwọn ọlọ́pàá nù ọlọ́run ti bá ọjọ́ ìgbọ́dọ̀ wá sáyé ètò jìsá kullu nafsin bima tas'a a lè san gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan lẹ́sàn tó ń dáyé ṣe ayé tàbí ló ń lọ bàṣùbàṣù kí kálukú kan tẹ̀lé wàìwà kí kálukú kan tẹ̀lé tó àkọlọ́wọ́ àkáǹtì wà lé lórí ìtẹ́jú kọ̀ọ̀kan every second bá fi lójú èyí tá a fi sùn gan wọ́n ó sì ọlọ́láwọ̀ ọlọ́mọ bá ń fi ẹ̀yìn lẹ gbàgbé ẹ̀yìn lẹ ń di ayé kò sí ń bá ń ṣe láyé wa tí ò sí àwọn ẹ̀lẹ́ ìtàkùn kan lẹ̀ kìrá mọ́ nǹkan àti ní ọlọ́láwọ̀ tó jẹ́ alápọ̀nlé ni wọ́n ìkan bẹ ojú ìkan orí wọn ni ní ẹ̀kọ́ bá lórí mọ̀lẹ́kà fún ibi yàwó rẹ̀ mọ́sí wá wà nìyẹn títí fá tí ó fi di àṣùbá àkọlá tó bá ní pásítò fájìrì ti wọlé àṣùbá tó àwọn mí máa sọ kalẹ̀ àwọn ibi wọ́n tó ń bá fẹ́bọ̀ láti ápè yìí àwọn padà sí sọ́nà àwọn ibi wọ́n bọ́lẹ̀ lásìkò fájìrì yẹn àwọn ọmọ sí fọ́bà wọn ní ìrọ̀sẹ̀ lọ títí dé ìdí ápè ẹlùmí òtòlé títí tọ́lẹ̀ lé ọba tí ó jẹ́ ní kéèkì ọmọ lẹ́yìnká tó jù wá lọ ní gbogbo nǹkan tó gbé wọn ti wá sí kámọ́ ẹ̀sọ́ wa ewé ẹni tí wọ́n ní kámọ́ ẹ̀sọ́ ní ìṣẹ̀wọ̀n kó gbọ́dọ̀ wà fẹ́ kí ẹ̀rù ó gbọ́dọ̀ wà conscious lórí bó ti ń lo láìpẹ́ ẹ̀ so ẹni tí ó wá ń sọ ni wá tí ò ṣe kéde tí ò sọ́ra kálíbà yìí ọlọ́run kúmọ̀ sọ́lá ìbáni ìgbàmíjọ tuntun wọn oníkàrà rẹ̀ na fún ọláyà tó láti kìyà wọn àti gbogbo wa náà lápapọ̀ jẹba ìgbàgbọ́ sí ìjọba kìyà wọn ìgbàgbọ́ sí ojú orígun tó pàtàkì púpọ̀ ni nínú àwọn orígun ìgbàgbọ́ mẹ́fà méjì lọ́lọ́mọ fi ń kọ́yàn lọ́rùn jù àbílẹ̀kọ́ tọ́lọ̀ bá nítọ̀ nǹkan tó lórí ẹ̀sẹ̀ yìí bí ní bẹ́ẹ̀ náà sí ẹ̀yìn kó ń sọ́ọ̀nì tó mẹ́rún dàbí wáyé yàwó لا يقول إن كنت تؤمنون بالله وملائكته أو إن كنت تؤمنون بالله و... و... وبالقدر إن كنت تؤمنون بالله وبالرسل إن كنت تؤمنون بالله وبماذا وبالكتب ألم نتوى Ìgbọ́lọ́ mọ́ sọ náà ni pé ìkúntùn tún nínú lẹ́lẹ́lá tó wáyé pé yóò sọ lẹ nígbàgbọ́ tó lọ́wọ́, àlìyàn mi láàrin ẹ̀sìn nígbàgbọ́ sí ẹjọ́ ọ̀kan yìí, ẹ mọ́ أنه يتبه ربه حبا وبغدا فعلا آه، وتركا أمرا ونهيا أنا ليه التقوى بذبع يعني ونبوك قطا إما في الله ونوالون مبارم هيرين وحديثة بغيرة في المغارم ومسلم بطان لم ينصف وإنه من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسمع ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جأرا ومن فلا يؤذي جاره ومن يؤمن ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه النبي لازم أن نبقى بصر لهم توتي بجوه إلى القيامة لهم ẹni ọgbọ́dọ̀ sọ bí ọ̀dá lẹ́nu tí ó bá sọ bí ọ̀dá rí àdákẹ́ ẹ sọ̀rọ̀ tí ó bá ti sọ̀rọ̀ kò fẹ́ sọ bí ọ̀dá láyé rí àmẹ́bí alẹ́ni bá nígbàgbọ́sọ́lọ́mọ́ta kìí àmà ìrẹ́lẹ́bí ọgbọ́dọ̀ mọ́ kú nira báwọn aládùúgbò rẹ̀ láyé ní alẹ́ ní bá nígbà fọ́sọ́lọ́mà tàbíyàrá ẹni ẹgbọ́dọ̀ máa pán àlejò rẹ̀ lè kí lè yìí sọ fún wa jẹmọ́ ó sọ fún wa nípa sí pàtàkì ìlégbàtọ̀ sí àkíyàrá ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ láti sọ lórí ọ̀rọ̀ yìí fún wa torí pé nǹkan bẹ lábẹ́ ìlégbà fọ́sọ́ àkíyàrá ọ̀rọ̀ pọ̀ lẹ̀ gan-an ẹbí bàbá takùrá lè wa èrò sí kéjì méjì tẹ́ẹ̀kì parí kùrá nílẹ̀ bá ń tirẹ̀ 1 tó ẹmọ́ kan bí sọ́lọ́ sí sọ́lá ìṣẹ́yàmù kò pọ́tù tó mọ̀ pé láti òkè kan lẹ kòránì ọjọ́ ìrìnà ni ọlọ́run bá fi kì í délé fún wa ó sọ̀rọ̀ ayé bí mo bẹ̀rẹ̀ sí lọ abájọ́ abájọ́ jọmọ́ ìrìn àjò pọ̀ sí ọmọ ẹ̀dẹ́ mi ò rìn bàbá kú láyé ó kàn sí wá báyìí wàlá ẹ̀rì ó ń sọ wá báyìí abákùnrin mo sàárè ọlọ́pàá tẹ́rẹ́ ìdí akọ́gbọ́ fáyé kan lẹ́yìn àyè akọ́gbọ́ fáyé mi lẹ́yìn àyè yẹn àkìyàmọ̀ ìgbẹ́gàbìdé gan lásán ọlọ́láwọn ní olò tí ò bí ní nǹkan gẹ́gẹ́ ní ojú 50,000 yìí ẹni jágbàjì láàrin wa tá sán sọ́sọ́ pé bàbá rí ilé náà ni 150 120 láyé mí ẹni tó kéré jù pé ó sì fi ìwò jẹ́ àwọn ọmọ lórí 1,000 yìí ẹgbẹ́ ó ti wà lọ sọ́rọ́ fún sábìlẹ̀ ọjọ́ kan náà ni ẹni káàkiri sanatẹ́yì nínú mọ́ta ọ̀tún ọlọ́run ló dàbí one thousand years a day bí one years equivalent to one thousand years according to many things káwọn jọ́lá yìí tí yóò tó máa mọ̀ bá jẹ́ náà lọ́wọ́ lọ àdínà ọ̀nà jẹ́ ilẹ̀ àjò jẹ́ ìfọ́dọ̀ wájẹ́ tó bẹ́ẹ̀ tó súnmọ́ ọlọ́gbẹ́ ilẹ̀ rí bí tó jìnà àwátá ní gbogbo ẹ̀ amọ̀tún tó súnmọ́ yẹn sọ àwọn tí ó ṣẹlẹ̀ láti àmà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àbíkápọ̀ pé púpọ̀ rẹ̀ náà láti kàlàyé fún wa àwájú orí wa pé gbogbo orí àjò tẹ́dà bá mú orin látàyé tó fi débi tí ó jẹ́ lápọ̀pọ̀ ibi tí ó jẹ́ òpin ìrìn àjò ọmọnìyàn ọ̀nà méjì náà ni ọlọ́gbọ́jọ́ ìjọ́nà àbí kó jẹ iná ọlọ́pọ̀ mọ́ ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ ẹ̀fà lópin àwọn ìgbádùn àwọn ìjọ mẹ́ta wọn dáadáadáadáa bẹ́ẹ̀ súra fún wà pé à àtàwọn súra ní súra ní súra ní ṣòrògbọ́lọ̀ fi sọ̀rọ̀ àjẹ́nà rẹpẹtẹ bẹ́ẹ̀ sì ni bàbá sọ sí lọ́nà in fact ọlọ́run tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀nà ti tàbí náà kí a lè bá wà lórí àrídájú lórí méjèèjì yẹn wọ́n sọ fún wa wípé méjèèjì kò sọ́fẹ́ lẹ́wọ̀ bẹ́ẹ̀ yóò bá wà àjẹ́nà kìí sọ̀fẹ́ bẹ́ẹ̀ yóò sì wọ náà kìí sọ̀fẹ́ ẹ̀yìn tí kẹta ọmọ kàbára ní mẹ́rin àfihàn wọn àbíkàtà tó kòkòrò ẹ̀ẹ̀mọ́ tí mo fẹ́ náà mọ́ kàbára ní láì jẹ́ mẹ́rin ìyẹn náà wọ́n ránàbí àwọn sọ fún wa bí ala ìnà sílẹ̀ àtàlọ́ gọ̀ọ́líyà ala ìnà tó wọ́n ní àti náà àti àjẹ́nà méjèèjì náà ló ní iṣẹ́ tí yìí ó ṣe tí ó fi dé sí iṣẹ́ tẹ́dà ti kí ní ìjọ́nà àti ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ fún wa lórí ẹ̀ èyí tí ẹ̀dá máa ń fi sọ́rọ̀ rẹ̀ fi máa ń já sí iná ìlú orí ẹ̀lá wa tí a fẹ́ra wá sí àkíyèsí ọlọ́pọ̀ sí àwọn àtẹ̀yìn náà wọn ọlá kó kọ́ sọ̀rọ̀ ní pé kó jó kúrú kó sọ lérú amọ̀lọ́lọ́gbọ́n jaari ẹ̀rọ àwọn ọlọ́run tó àdúrà wọn lóògùn náà lè yẹ iná jó lè jẹ́ ọlọ́gbọ́n jaari fáti ahun akàwùgbẹ̀ ńlẹ̀ náà ó náà ni kí wọ́n ní ọlọ́gbọ́n jaari lè lóòótọ́ àdánwò ni ẹni ọlọ́gbọ́n àti àdánwò fún yóò mọ ní ti jẹ àtìlẹ́yìn fẹ́ ṣe pé rẹ̀ lójú kan ọlọ́run jẹ́ gbàgbé dé ibi sí tó ti lé ní ọgbọ̀n ọdún lóṣojú àwọn aṣáàmù ayé sọ̀rọ̀ yìí ọmọ méje ìyá ọmọ bẹ́ẹ̀ ti yá wòrè ẹgbẹ́ òní yóò ti tó obìnrin sọ méje náà ọkọ ti dàgbà ọmọ ti dàgbà lè ju gbogbo iná ilé ayé ogun òṣèré farada àtọwàsọ iná sọ ìtó ti gbóná jù nínú ọ̀nà sáyé àlẹ́bì ní títàlùkì àmọ̀ ti jù lọ sáyẹ́sẹ́nìtì lọ́nà àádọ́rin onítàlùkì àmọ̀ ti gbóná jù sáyé gbogbo àwọn ìtàkùsọ̀ yìí ọlọ́wọ̀ ọ̀bẹ́ nìkan bí ni ọ̀bẹ́ ìbọn ti tẹ̀fẹ́ ń bẹ́ẹ̀ bá wá wúgbẹ́ tààrà ọ̀tà náà sí wa lórí àwọn àti ẹgbọ́n gbánù lọ́dọ̀ wọn ní tẹ́lá tẹ́lọ lọ́tí ní ṣe eré ẹ̀rọ máa há ìdí ẹbí ẹ̀sùn tí oru bá pọ̀ yẹn tó rú bá gbónẹ́kù lẹ́kọ̀ọ́ yìí tàbátà wọ́ bí 30 degree 32 tàbí 33 35 bọ̀tù yẹn wọ́n orí ẹ̀fẹ́ tó sọ pé òun dé lẹ́kù yẹn lọ́dọ̀ wọn bọ̀tù wọ́n tọ́kì ẹ̀ẹ́dẹ́gbọ́n ṣáàbì ọ̀nà tó lọ Sudan yẹn ni ọwọ́ 50 manchester ti lè bẹ tó wọ 70 tó lè pé nǹkan abẹ̀mí tó lè gbé bẹ́ẹ̀ ó ní ẹ̀rù wọn tí nǹkan tó ní tó ń tẹ̀lé tó lè gbé bẹ́ẹ̀ kó mọ̀ jóná pa àti ìkúrò láyé ọlọ́run ti wá dára láyé bàbá wa dọ́rùn sẹ́ńtọ́rọ̀ ní òṣèré ọlọ́mọ ti wá dára Uh, àwọn òkùnkùn dáadáa lọ́lọ́mọ tó fi bá wa lò gẹ́gẹ́ bí àdéhùn ẹ̀ òun náà nìyẹn òmìnira àmìlọ sọ lẹ́ha ọlọ́mẹ́nikẹ́ni tó bá fi dáadáa o dáadáa náà láì sọ lẹ́sàn àgbàtọ́ òun ìsàn ìlà ìsàn lẹ́tọ̀ kan bẹ fún dáadáa tó fún ẹni bá fi dáadáa tó bá yàtọ̀ sí kàtígórì yìí lẹ́lò látọ̀ ẹ̀yà náà tàbí ọmọ wa lébi adìgbàgbé ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà náà lọ́dọ̀ àwọn bọ́ náà náà lẹ́lò mẹ́rin ẹ̀hà bárakàlá obìnrin lẹ́rin pàdé kàtígórì mẹ́rin ọ̀nà làwọn nǹkan tí ó lè gbẹ́dà wọná bọ́lọ́mọ̀ ká sàánú èèyàn lọ́rùn kẹta ń bẹ tó ti pé mẹ́ta bá kú lé lórí ọ̀rọ̀ pé wọ́n na òfin ilẹ̀ tẹ́lẹ̀ yẹn mara ẹ̀ lọ́mọ náà tó bá kú lórí ẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ta bá wọ̀n pé orí ìyẹn ló kú lé lórí wọ́n náà ti ayé mọ̀ pé èèyàn àwọn ẹni náà torí ẹ̀ yóò fi lẹ́kọ̀ọ́ fún wọn kọ́mọ ṣàdúrà ìjọba fi ń bára wá sọ̀rọ̀ pé ẹ̀sẹ̀ tí yóò tẹ̀ táwọn ọmọ ẹni ìyàwó ẹni ọkọ ẹni àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n lè ṣàdúrà fún mi tó tó bá fi ẹ̀ka bíbí ṣe gan ọlọ́run ní ìyájẹ àwọn náà yóò tó ní ìyájẹ ni wọ́n ṣàdúrà fún ó jẹ́ kàkà fa fún ẹ̀sẹ̀ rẹ̀ ìyẹn náà ló burú nínú ẹ̀sẹ̀ tí yẹn máa ń fẹ́ lọ ẹ̀yà ayé sọ fún wọn náà àṣírí kò lè láàrín ayọ̀ ẹ̀ṣẹ́ olùgbà kátígórì nọmba wán nìyẹn nínú ẹ̀sẹ̀ tí ẹ̀mọ́ ìṣẹ́lọ ẹ̀ ẹ̀ṣẹ́ olùgbà nínú kátígórì nọmba wán yẹn akúndélé oyàtọ̀ sí àṣírí ọ̀yá pàmíọ̀tọ̀ alkókòrò bílá ṣèkèkèrè sọ́nà àti ìṣẹ́bọ̀ ìṣẹ́kèkèrè wọ́ọ̀dù yẹn ẹ̀yìn lórí kó yàtọ̀ sí àwọn lẹ́yìn àríwẹ̀kọ́ wà á fi kọ̀ tó bùmọ̀ àìdàmbáhì wà hídà ẹ̀yẹ pápá fáwọn méjèèjì lọ́dọ̀ ọlọ́ ìkẹ́kẹ́ náà nǹkan kan náà ni ìyà kan bẹ́ẹ̀ tó mú ìyà náà wọ́n jọ jẹ ẹni kú lórí kègèrè ẹni kú lórí kó jẹ orogún òkúṣẹ́bọ̀ pẹ̀lọ́lọ̀ jama orí tó tẹ̀lé nínú kàtígórí nọmbà 1 fọ́dọ̀ alẹ́fọ́ ààrẹ ilẹ̀ nìfà onáàmọ́sọ̀nà bí ọmọ náà gbé rí ìwádìí ọlọ́mù balóòtàlẹ́kùn sọ fún wa ní kàtígórí nọmbà 1 alìyíjà àdádálẹ̀ àdádálẹ̀ especially àdádálẹ̀ tí máa ń sọ ní ẹbí kékeré níwájú ọlọ́run gbogbo ẹ̀ náà wà ní táwọn ọ̀fà Islam tí wọ́n sọ́nà yìí fún alẹ́fẹ́ tó tó kí wọ́n bá jà sí pé àwọn sọ pé àmọ́ ní àmọ́ mi àyìmọ̀ rẹ̀ gan àti lọ sàárè rẹ̀ ti lọ sílẹ̀ táwọn alẹ́fẹ́ ó sọ fún ẹ pé láàdàrá ìta wà láàtàlá láàdára ìbá wọ́n láàdára ìbá ọmọ ọ̀sìnkọ́ kájú bá fìfò fọ́ra nù ìgbé mọ́ta lórí lọ́wọ́ bá ṣe dára lásọ̀rẹ̀ àti mọ́ta kòkòtò sáyà fún ìmọ̀ mọ̀ fún wọn àti mọ̀ ìdíjọ́ kúrò tí wọ́n tọ̀pọ̀ kúta ìdíkàlùkù lásìkò táwa ń lò yìí fún láti lórí nọmbà wọ́n àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mẹ́rin eh, tó wà lábẹ́rin náà alkufur billah wàṣírkù billah wal nifaq wal bid'ah category number two náà bẹ́yà náà ayíwà barakallahu fikum àwọn mẹ́rin tá a kọ́ dákọ̀ yẹ òun náà ni ìfẹ́kẹ̀ẹ́ ìwà mọ̀náfíkì tó kóbi àbí mọ̀náfíkì àbí ọkàn àti bíbí àti wọ́n ń sọ ní ẹbí kèfèrè bíbí àtúntò kàtíkóbi ẹlẹ́kejì inú ẹ̀sẹ̀ táwọn èèyàn máa ń fẹ́ lọ tó sì sọ wọ́n lọ́mọ náà òun náà lè kéékèèké àwọn nǹkan mẹ́rẹ̀ ní ká sọ rẹ̀ yẹn àwọn bá wọn sọ pé أو الجرية المخصصة wọ́n ní ìṣẹ́kẹ̀ẹ́kẹ̀ẹ́ tó kéré ìṣẹ́ ẹbọ tó kéré àti kẹ́lẹ̀ nìfáàsì tó kéré àti ìṣẹ́ àdádálẹ̀ tó kéré ayẹlú mẹ́sì sí alákọ̀ọ́kọ́ ìrẹsẹ̀ tí wọ́n máa ń kẹ́lá tó ti gbórí jọ category number three láàrẹ́rẹ́ bí ọ̀pọ̀ fún wa náà sábẹ̀ náà ẹ̀yìn kàbá ìrẹsì náà àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi táwọn ìlú àti ń sọ lábẹ̀kan yẹ òtóbi ju wọn ni àwọn ẹ̀yẹ tóbi ju títóbi lọ ní àwọn ẹ̀yẹ ti gbé ìfẹ́ tó tóbi yẹ gan wọ́n ti gbé rì lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀nà àfáàfi máa ń yọ àwọn ẹ̀ṣẹ̀ ní ìtọ́sọ̀ wá ní kàbáyì níta torí kàbáyì yẹ làwọn méjọ méjọ sí àwọn tá a ti dákọ méjọ méjọ làwọn àwọn méjọ jẹnẹra ti máa ṣá ẹgbẹ́ nígbà fúye lórí ìyókùn tí ó gbà mú náà yóò burú jù bá jama kàtígórí ẹlẹ́kẹta ìlànà kàbáyé ìdúnà ìdí ọlọ́wọ́ bá tó ní alkùránì pé ìtẹ̀jẹ́ ìlú kàbáyé ọmọ tó nà áwọn mọ̀káfíru ankọ́m sẹ́yí àtìkù ọlọ́run tẹ bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá albákàtà ìjìnà sí ìlú ọlọ́run ti gbórí àwọn kéékèèké àforí ẹ̀jẹ̀ tó dàbẹ́ ìtúbá lórí ìyá fi tẹ́ láti jẹ́nà sí àwọn ìlú tó tóbi kàtíkórí ẹlẹ́kẹta ẹ òun náà lè wà lórí ẹ̀ sí à ń sọ fúnra wa kí lọ́pàá torí pé àti ẹgbọ́n tó tóbi àti kékeré àti ìṣe kèfèrí kékeré àti ìyí tó tóbi lèfáàkù kékeré àti ìyí tó tóbi bíbí àti kékeré àti ìyí tó tóbi gbogbo mẹ́jọ jọ yẹ pátá lọ́lọ́run ti rí ká gbéyẹ̀wò lórí ìjòkó wa kí ẹ ọdún mẹ́fà kí ẹ fẹ́ méje ló ọdún mẹ́jọ fẹ́yìn ẹ̀rì àti ìtẹ̀fà sí ìtàjò kóòtù ẹlàmọ́ sọ fún wa lórí ọ̀rọ̀ ṣéèkù lásán ó fẹ́ náwà tó bí ọdún mẹ́ta fọ́lọ́bà yankóòkù òun náà náwà tó bí ọdún méjì kádùwà sọ nìfà fọ́lọ́bà níbi kíra látó fẹ́ lórí atúnyẹ náà kalẹ̀ lẹ́yìn náà ọ̀sọ̀rọ̀ sí dídí àmì orí ìdí àwàrò náà ní kàbá eré ọgbọ̀nrún àwọn ẹ̀sẹ̀ sí ẹgbẹ́ kàtígórì nàmbà 3 nínú ẹ̀sẹ̀ tí ìyàmọ́ ń sọ lọ́wọ́ tí ó lóòsì kéré nínú amúṣe ẹ̀kọ́ wa ti kálùkù máa ma ló ṣe ìlú ayé abẹ́wà conscious bá ṣe lọ láìpọ̀ wa for example èèyàn tí ó kọ́rin èèyàn tí wọ́n bu ẹ̀sán bá ti tajà àtúnmọ̀ bá ti ṣe wá ẹ̀rí tó ti pé ó ti di oṣù méjì mẹ́ta kìí sàkáǹtì ẹ̀yà rò pé lẹ́yìn ẹ̀bá máa ṣe àkáǹtì lẹ́yìn oṣù mẹ́rin kò ní ṣubú kò ní fẹ́ kú <laughs> kódà tó tẹ́ gbẹ̀rẹ̀ ló fi síbi ẹ̀ pẹ̀lú pàdé ọdí àwọn tàbí oníṣòwò ní agbọ́lá méjì ẹyẹ dáadáa ó rẹ̀ ẹ̀rọ mi nítorí àwọn àti ẹ̀rọ sàkáàtì náà wọ́n bá ti ń tajà òun lẹ́ta òun lójú òun lẹ́ta òun lójú ara àgbáyé lẹ́yìn ìdílé àrẹ tọ́ ọmọ ìṣe àmì wọn níbi à láì bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹlẹ́yìn ó lè kúrú sí. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àti nǹkan tí ìdí sẹ́ni ìjà mọ́ àwọn agbẹ́gbọ́n mo ló jẹ wọn kí lọ́kàn wọn àwọn ayọ́gbọ́n ojú lè wọ́n kọ́ pọ̀ kalẹ̀ fún òjijì wọ́n sẹ́ni ẹlẹ́ni lẹ́nu arìnrìn òní òní ìdíkẹ́ mi o ọmọ tí òní òun òkú lọ́dà ọ̀gá ní òkú jà rẹ̀ dáadáa ẹgbọ́n ilé dáadáa ìní ọlọ́jà bẹ́ẹ̀ ẹ̀kọ́ ìwúrí ní ṣe lọ ọdún kó ti nǹkan rẹ̀ bí lójú gúnná kó ti a Bẹ́yàn bá lè ṣe tẹ́sùbá fún kankanrin, kéèkéé jẹ́ dáadáa fáǹtì lóyẹ ká máa ṣe tẹ́sùbá. Kàmà kọ́lá Abu Abdurrahman, Abdullah ibn Mas'ud, Rafa radiyallahu anhu, ọlọ́gbà ní kòrò kẹ́ bàbá náà. ẹnu wọn ni Abu Abdurrahman, Abdullah ibn Mas'ud, ọlọ́gbà ní òun náà ń gbò orí látà náà bí òsì láyé mọ́ padà mú fún ọmọ ìdí náà ó lérò tó dẹni tó ń dé kúfà ìyẹn ní ìlú Iraq ní kúfà yẹn náà ló ti jẹ gọ́fúnọ̀ orí gọ́fúnọ̀ àgbà ni ìjọba ń sọ ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ Abu Musa al-Ash'ari ọlọ́mbà ní gbogbo kéwọn náà ìgbà tí wọ́n bá nàbí ló gbani kankan náà náà méjèèjì nínú Mas'ud Abu Musa al-Ash'ari Zẹ̀sálì bọ́ọ̀lá Abu Muzaifa ẹ̀rí àti ìgbésùn káà

àti wàfíìpá àti àfikiri àti papọ̀ ọjọ́ tó ti pẹ́ ló ti bẹ̀rẹ̀ látòjú ayé wọn tàbí àtòjú ayé wọn tó ti bẹ̀rẹ̀ yẹn náà ni wọ́n ti ń tààkò ẹ má rí àwọn bá bá ń sọ pé bẹ́ẹ̀ ti ò bá ìlànà nẹ́bì mo pé táwọn ọmọ wálé ákírí àìsàn ọmọ wálé ákírí kankan ẹ̀yìn ọjọ́ tí ọ̀ tó ti pẹ́ ní tí ò dá yẹn ti bẹ̀rẹ̀ ẹni kọ́ rí wọn jọ́nà ní àbúrú sọ́lẹ̀ àṣíyàrí inú ọ̀tá tẹ́bí pàtàkì ẹgbẹ́ káàmà gba fúránì lẹ́nu olówó lè ké sí gọ́ọ̀nà gẹ́gẹ́ bí ẹgbẹ́ láfẹ́ tó nífẹ̀ẹ́ tó pàwà ẹgbẹ́ mi máa ń bá wọn sọ wọ́n lè níwà sí ìmọ̀ ṣe bọ̀ sí gọ́ọ̀nà bá dé tó ní sọ̀rọ̀ ṣé ń bẹ́ẹ̀ mú ti dìlà lójú nílé àbí òkè ìdà àfírá nígbàtọ́ pé we are from governor ẹgbà tí wọ́n rẹ̀ rúgbù ìgbàlùkú yóò tó dáì ẹgbẹ́ executive power àǹfààní tó wà nílẹ̀ náà nù ẹgbẹ́ máa delegate ẹmọ ọrọ̀jọ́ ọgbọ́gbogbo ọ̀run sọ̀kalẹ̀ ọgbọ́gbogbo ọ̀run sọ̀kalẹ̀ tọ́bá gbàlejò sọ́jà méjì ní olè rẹ̀ wà sádàmù ọgbogbo ayé ni àti ìsọgbogbo ọ̀run àrùmọ̀lá tọ́mọ̀ ẹ̀lẹ́ bẹ̀mẹ̀ jama Abdullahi bin Mas'ud tó jẹ́ gọ́ọ̀nà Abu Musa wá sọ fún pé mo rí àwọn èèyàn kan ní mọ́sálásí ẹ̀yìn tí wọ́n kóra wọn jọ ẹnìkan ló wá níbi wọn àwọn yòókù náà wá tẹ̀lé kọmánẹ́ntì ẹ̀ bí kó sọ fún wọn pé àdílù méhà ẹ̀sìn láyé ayọ́ láwọ́gbọ́ ẹ̀sìn ṣùgbọ́n láyọ̀gọ́rùn-ún ṣùgbọ́n láyọ̀gọ́rùn-ún ṣùgbọ́n láyọ̀gọ́rùn-ún

bí àbúmọ́sá ti lè ké sí gọ́fúnà yẹn ní ẹgbà bẹ̀lá ìfẹ́ wọn ẹgbà mo rí nǹkan kan ìdí mo rí mo rò burú púpọ̀ káàrin irú ẹ̀rí ṣùgbọ́n à nǹkan ṣe mọ̀ bá mi tọ́lọ̀ ń bá ní kẹ́mi ẹ̀rẹ́ sì gùn bí àwọn àsìkò bí àsìkò zúrí tó wọ̀ wà ní pé wà rí kéde náà ni àbẹ̀lá ìfẹ́ mọ̀ sí ìwádìí kan kálọ̀ abájọ fẹ́fẹ́ lẹ́sẹ̀ gbogbo abájọ lọ sí mọ́sálásí ọjọ́ kọ́ wọ́rin nígbà wọn ò dé mọ́sálásí lóògbọ́n bá bá lọ sí wọn sáàkù wọ́n tẹ́ ti ṣùgbọ́n lẹ́gbọ́n ẹgbẹ́ kẹ́lẹ́ fọ́gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Abdullahi bin Mas'ud wá dáwọn bí ó ní àwọn abọ́ta lẹ́bì fi jẹun abọ́ta lẹ́bì fi jẹun àwọ́ tẹ́fẹ́ jẹun tẹ́ bá fẹ́ kí n pòdúsì ẹ̀ fún yíbo ní pòdúsì ẹ̀ ó túnmọ̀ pé àlẹ́bì púpọ̀ sí ìfẹ́ nígbàtí ìfáwọn tí wọ́n bá lò gbàgbé ìsìn ìwọ́pọ̀ rẹpẹtẹ lórí ilẹ̀ yẹn tọ́ka sí fún wa pé ọjọ́ òkú rẹ̀ yóò sí ìpẹ́ náà ní gbẹ́rẹ̀ ó láwọn aṣọ tí ń wọ̀ tẹ́bá fẹ́ ṣe pòròdúsẹ̀ fún inú lè mú wa fún ìdẹ́jọ́ ọ̀nà lẹ́bí túná fẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àjàrà ẹ̀ ó bò ráwọn bẹ́ẹ̀ ṣe ìyàwó ètè nígbà tó lọ wà pẹ̀lú wa láyé múlẹ̀ ní ṣe é ọ́pṣọ̀n méjì lọ́wọ́ àwọn nínú kẹ́ ẹ gbà pé ànábì mi kan ṣe nígbà mú ògbésí ayé rẹ̀ ní òfìsẹ́ gbogbo orí ìfẹ́ ìgbé ọ́pṣọ̀n nọ́mbà wa oṣù mọ̀ pé ẹ̀yìn ló ní fẹ́ ṣe ibú completely tẹ̀sọ pé bẹ́ẹ̀ lórí bá mẹ́rin option number two ò ní pé ẹ̀yìn lẹ́ fi rìn ẹ̀yìn lẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ẹ̀yìn lẹ́ ṣe náà ṣiṣẹ́ ìlànà nábì ẹ̀yìn lè pé yẹn náà ni option tó dáa pé àwọn ni wọ́n nù káfí àmọ̀ ìsọ́dọ̀ wọn ọbẹ̀ tàbí káfí àìlé kan ṣe ìsọ́dọ̀ ànábì ẹ̀rẹ̀ ya ni wọ́n ti rántí ọlọ́ ọ̀nà tẹ́ ń gbà ṣe yẹn fáwọn nábì fi kọ́ èèyàn kan àwọn tí wọ́n lo ayé pẹ̀lú ànábì wọ́n pọ̀ rẹpẹtẹ kò sẹ́ni tó ṣerú ẹ̀ rí ìfàkàn bí ọkọ̀ ṣe sáájú ẹ̀ bàbàbàbàbà tèyí tẹ́ ìṣẹ́lẹ̀ ní nígbà wọ́n dálẹ̀ ìjọ náà lọ́wọ́ wọ́n sáré tako wọn tó àbùkù lẹ́bà tún àwa ẹ̀sùn wọn sáré kámọ̀ tó ní ìlú ní excellent leather ẹ̀sùlẹ̀sẹ̀ máa tí ẹ̀sẹ̀ náà gún ọ̀sán adé kò jọ ni àgbogbo wọn nù bẹ́ẹ̀ bá tẹ́ ní ẹsẹ̀ gbogbo ìyẹ̀rẹ̀ yẹ́ máa ń dún ní ọ̀gá pé mo jẹ́ gbé kéèkà wọn tí wọ́n bá ní lábí ìrùgbà ọlọ́run dàbá tá sí ìyẹ̀rú pé ìṣèpè àtàkì ni àbí ìgbà ti wàhálà tí wọ́n ti ń gbọ́dọ̀ lábí wọ̀ owó ti tó wájú tó wẹ̀yìn owó ti tó wọlé tí òdìdá bá náà bá fẹ́ ẹni kan nínú àwọn tí wọ́n sọ ra ń jẹ nígbà líle nígbà àbọ̀kùnrin nígbà tó lé débi pé yóò pẹ́lú ní ìlénu wọn yóò sọ òkúta mọ́nù ìmí sọ òkúta mọ́nù tó wájú àdínẹ́bì látara èdè pípa Eh, ànábì mẹ́rin tí ó ní oúnjẹ náà ni ó sínú rẹ̀ báyìí òkúta ànábì nínú ẹ̀ ànábì náà sì ti ẹ̀ méjì ló bá ní ànábì ẹyọ kan ló ń bì méjì ló ń di ọlọ́ndì sí ní àmọ́lé eh, mi mi ẹ fẹ́ jẹ ìjẹkújẹ eh, ẹ lu jìbìtì ọkọ̀ tó ní ti wà ní ẹ̀ àní bí mọ́nú látara tó bá ìjẹkújẹ ọ̀nà rẹ̀ sílẹ̀ láti ọlọ́run ti dáyé ó rọ ọ̀nà mẹ́kan jẹmọ́ kí lọ́wọ́ fẹ́ lò débẹ̀ tàbí ìyàlọ́ báyìí orí pé ń gbàtí Abdullahi lọ́mọ sọ̀rọ̀ tó wá rí wọn ó ní ìkànnì wọn sọ̀rọ̀ ó ní rẹ̀ Abu Abdurrahman àti gọ́fúnà Kúbà Abdullahi lọ́mọ sọ̀rọ̀ ó ní sọ̀tù wá wò ó ó kò yíká ń fi ìyàwó máa tí ọ̀dá lérò tó dáná lágbàlẹ́ o Abdullahi lọ́mọ sọ̀rọ̀ ní mélòó mélòó èèyàn tí ó gba dáadáa lérò sí dáadáa ò ní jẹ́ sí i ìbẹ̀rẹ̀ yóò bá lánàá ẹ̀ tó ní ẹwà gbọ́ ìbẹ̀ kókùtà jọ tẹ́ nǹkan ṣùgbọ́n láì 100 lásìkò ìṣẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ṣẹ́ ìbẹ̀ ìṣẹ́lẹ̀ ṣùgbọ́n láì ẹ má máa fa iṣẹ́ eré tẹ́ bá ń ṣe ẹ má máa fa mọ́ ṣùgbọ́n láì kò sí iye ṣùgbọ́n láì tó bá ṣe kí kó báyìí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bọ́ ìbá pọ̀ jantirẹrẹ ìbá bí ọ̀kan tẹ́bù kò lè kó bẹ́ẹ̀ tó yà fún mú dáadáa bẹ́ẹ̀ kó dà kó tẹ́yẹ ọ̀kan lọ sí òṣọ́ọ̀tì ó sì lose but ìgbéyàn bá ṣẹ́fẹ́ ṣùgbà láyé ìgbéyànkẹ́ ṣẹ́fẹ́ ṣùgbà fún iṣẹ́ ìlú yìí iṣẹ́ ìlú wọn ṣẹ́fẹ́ ṣùgbà láyé tẹ́lẹ̀ gbà mọ́ ń fàwọn tó ìṣẹ́ tí ọ̀dà tàbí wọn náà bá rí dé láti nǹkan ní 8 o'clock lọ ti jáde ta ẹ́ nígbà tí èyí 10 o'clock ọ ti ṣe àìdá ọgọ́rùn-ún lóòrùn ṣe èrè wá nígbà tí ìbá ìdásíwò zúrí ó ti di 300 ah ayé sí ń dáǹsẹ̀ bí ọ̀dá mi ìdábọ̀ bá ń ṣe bí ọ̀dá tó bá abájọ fẹ́lì tí pàǹkàpìlẹ̀tì ẹ̀ dáadáa ní kílẹ̀ tó sú ẹlùmí ó mọ̀mọ̀ pé mọ́lọ̀ bá jù sí iná láì mọ́ ilé ìdá ọlọ́run jẹ ní àbíráwò láwọn àgbà tara wáyé lẹ́yìn kọ́lọ́ sàn lórí ìfún wa tó ìfún wa lẹ́yìn tí ó mọ̀ sú bá lọ́pọ̀lọpọ̀ gbà níwájú ọlọ́run sọ́dọ̀ láti mọ̀ sọ wọn oníbẹ̀ bá fẹ́ sẹ́tẹ̀sùbá fún nǹkan kan ẹkún mọ̀ sẹ́tẹ̀sùbá fún tẹ́ ẹ̀bù eléyìí ó tán pàdé fún púpọ̀ ju tẹ̀sùbá fẹ́ẹ̀rí tẹ́lẹ̀ ìta ilẹ̀ ìta tẹ̀sùbá fẹ́ẹ̀rí owó bá nàbí ìta nǹkan láyé kìí kà ju ọgọ́rùn-ún lọ tàbí àta sẹ́mìtì tàbí àta hundred tàbí àta thirty tàbí àta eleven eleven eleven nígbà nàbí ìta láyé ẹ̀ kìí bá nù tó bá máa ṣèlẹ́ sí ọlọ́run ọba tí ó bì lọ́n bí a máa rántí ọlọ́ngbà ní àmọ́ káńtì ẹ̀ a sì máa rántí ọlọ́ngbà ní kò ní káńtì ẹ̀ méjèèjì náà ni ọlọ́run fún àdínábì kama tó sọ́rọ̀ tó àzá ẹgbẹ́ ọlọ́run bá ti sọ ní kúrán ṣọ̀tà lọ́nà ìṣẹ́rẹ̀ ọlọ́run yẹ ayíwọ̀ lẹ́bí na àmọ́nù òkúrò lọ́ha tó kọrọ̀ kàfíìrọ̀ wàsàbẹ̀rọ̀ gbogbo fúrakán wà àfíìlà ọlọ́run bá pẹ̀ ṣẹ́ nígbà tó ọlọ́run bá ní ìṣọ́ àti lólórí ẹ fẹ́ káǹtì àyè gba ká kàn ṣùgbọ́n bàbá káǹtì àtọ̀rọ̀ káǹtì bí nǹkan lẹ́bi káǹtì wọn. ìkọjá àlàkà ìmọ̀kan àtà ìtọ́sùn náà yé mímú ní síndọ̀ tó bá fẹ́ ní sí thousand. àwọn ní kí ló fẹ́ fà wọn ló fẹ́ fa yálà sí nígbà tí ìka ìdí rí one thousand ní six lókùn tí ó máa fi ṣe. yóò máa kájú kó n fẹ́ ka seventy kílábádé bí eléyìí òun náà lè wípé àwọn tí ó jẹ́ kàbá ilẹ̀ gbòòrò àwọn ìṣẹ́ ńláńláńlá àwọn náà lè kàtígórí nọmbà 3 ẹnu táwọn èèyàn máa ń ṣe tó máa ń kọ lẹ́tà sí ìlú ọlọ́m bíbí ọlọ́m bá dẹ̀ gbílẹ̀ oríṣiríṣi ọ̀nà ló máa ń gbà wá ní tó burú jù nú ẹ̀ òun náà lè kọ́ lọ́n lónìí بإذن الله تبارك وتعالى àápọ́ká fún wa ilé lẹ́yìn àwọn tí a fi tàkúwájú àfíríkà ti kárí 29 fún wa pín kàbá eré fún náà láwọn ẹ̀sẹ̀ tó tóbi gbogbo 29 yẹn ló wà lára ìlòmí tí ó sí àjọ́dá kò sí minus òsínlẹ̀ tẹ́lá fún orí plus lókù ẹni tó wá rí bá ń ẹyọ ọ̀kan ní àwọn ìjọba lè sọ yìí tó tó pààyàn wọn níwájú ọ̀rọ̀ tàbí wá sọ pé àfikẹ́ sí èsì kan ìgbẹ̀fẹ̀ ìsìn náà lọ́sàálẹ̀ ìyáfíta sí kan pé kálukú lè bá mọ èwo ló wà lára rẹ̀ èwo láàájú lẹ́gbẹ̀ gbogbo ẹ̀ náà lọ́lọ́run jẹ́ kájúlẹ̀ ọlọ́run mẹ́ta sí ẹ̀sẹ̀ apáfi tẹ̀sán àbùkù tayé ń bẹ́ẹ̀ dípé èèyàn ọmọ tẹ̀lọ́ nǹkan ọmọ náà bẹ́ẹ̀ lẹ̀ ọlọ́run kọ́ mọ́ sí pàdánwò fún wa ah, èyí tí a lè yẹ̀wò lé وتناوله ولأي وجه كان قلنا لي ما جاء عرام ما جاء عرام نقول وانا قلنا فينا من ذا بنفيت لقرا حرام فينا وانا حرام قلنا لي ام ايوه فلما فتاجه tí ó fẹ́ ká lò àbí tí ó fẹ́ kí dúkìá ó gbàgbé ní ọwọ́ wa ọlọ́mọbá bá wá sọ́rọ̀ ní Suratu Al-Baqarah Quran chapter 2 verse 188 ọlọ́ni wà látàkùlú àmúwálàkùn bẹ́ẹ̀lẹ́kùn bilbáàfì wà látàkùlú àmúwálàkùn bẹ́ẹ̀lẹ́kùn bilbáàfì ọlọ́ni ẹmọ́ ma jẹun wára ní lé ọ̀nà fi ìbàjẹ́ láì fi ọ̀nà fi ké ayọ́nú sí ẹni tó ní dúkìá tó bá yọ́nú sí fún ọ kéèkì ọ̀tọ̀ ní ọ̀nà kíni o ní ọ̀nà ìbàjẹ́ ní ọ̀nà ìbàjẹ́ ọ̀nà tí ìbàjẹ́ dúkìá èèyàn máa wá gbà wá lọ́nà ìbàjẹ́ lọ́nà tí ó gbà dá àwọn afá nígbà ní ọmọ wá sáyé kàmàkọ́lá tó láìmọ́ àbájẹ́ ọlọ́nkọ́bá nìfọ̀nkẹ́ bàbá wọn ó ní bèèrè ní ilé àlùbáàtì lọ́tẹ̀lẹ̀ mọ́lá àkéèkì bilbati ọ̀nà àkọ́kọ́ nù ẹ̀rì أو يكون ونزيلة الذل الأول الغسل والخيانة والسرقة بكي يجي لكيا لكيا pọ́pátì pọ́pátì owó olówó ẹ̀rù ìtò gbajúmọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọṣẹ́ ìdágbówó ọ̀gẹ́ ẹni sálọ ẹ̀rì wọ́n kìí ìjàmbá wọ́n trọ́ọ̀sì ẹ ẹni wọ́n fi yá olówó ẹ̀dàkùn àdájí ẹ̀ kò ní láti rí náà ní ẹ̀ẹ́dìmìlò orí ìtọ́ta ẹ̀dìmìlò orí ìgbàbí orí òkè ìlúrọ̀ sẹ́ẹ̀ká yá ẹ àní ń gbé ìlé táwọn sọ sí máa ń fi látara bí wọ́n wá bínú ọlọ́ iye tá bá yá ọ náà làágbà òkè ẹ̀yà mẹ́lẹ́ ìgbàbí iye báyìí báyìí a bá kú wọlé ọlọ́wọ́ tán lọ́bá sá lọ àwọn ọba fi ẹ̀sìn ìdógbàjúmọ̀ láwùjọ nínú fẹ́jọ tó fẹ́ ti gbáwé wọ́n á rí pítrẹ́sì lára rẹ̀ wọ́n dẹ̀ pọ́ọ̀sì ẹ wọ́n dẹ̀ introduce nǹkan tí wọ́n tẹ́lẹ̀ bá lè ṣe nǹkan báyìí ó máa dáadáa at least bá fojú sun pàtẹ́ńtẹ́jì dáadáa ìrìn báyìí ló yẹ kó máa wọlé wá fún yín ẹ̀sáyẹ̀ ẹ̀yìn fẹ́ẹ̀sì inú ẹ̀ kìníkà mẹ́ríkà èyí tí ń sọ èyí ìtọ́pọ̀lọpọ̀ ọmọ yàwá kọ̀kan ti lẹ́sìpíríẹ̀nsì inú ẹ̀ wọ́n tẹ̀ dáwó wọn dáwó jọ tó yàn wọ́n dáwó tó lọ bí tí ọ̀rẹ́ lè yàn ọmọ akẹ́kọ̀ọ́ ń bẹnu wọn kálukú ń bẹnu ó sì gba gbogbo ẹ̀sán fún ìpàgbé nàìjíríà wọ́n rí bí kí ni efcc bí wọ́n mú ìbẹ̀rẹ̀ bá bí wà lẹ́mọ̀ lẹ́jọ́ subhanallah bí báàtì tí o fi mọ́rọ̀ ìjọ rẹ̀ sí ìjọ tí ó lọ pàdé ọlọ́run àwọn èèyàn trọ́ọ̀tì ẹ alfiyana ìjàmbá ni ẹ lọ́sì yẹ ní ọba fẹ̀sẹ̀fẹ̀ lọ́ba ìran omi náà ni ẹ̀nà tí a já ìkàbà lọ́wọ́ èèyàn ẹ̀rẹ̀ lọ́nà tí ọ̀dá ni àdínkà ní ìkó jẹ́ tí yàtò ní hajj wọ láà kó jẹ́ ibi eré náà lè kẹmọ wá náwó sí ẹ̀rí mọ̀nà náwó síbẹ̀ ẹ̀rẹ̀ ìjẹ owó èèyàn jẹ ìbàjẹ́ gbogbo àdáwà bá bẹ́ẹ̀ eré burúkú bẹ́ẹ̀kì àkówábá bẹ́ẹ̀kì ẹ̀yà fẹ́jẹ̀ mọ́ fi ayó bẹ́ẹ̀kì èyí tó kún àwùjọ ti wá lé ní gbogbo ẹbí wọ́n dá bẹ́ẹ̀kì yẹn lẹ̀ jìbìtì ni wọ́n lu àwọn èèyàn àwọn náà dẹ́mà ṣùgbọ́n ẹni tí ẹni pàǹtàn ọlọ́mọdé ogun kẹni tí ń san ó lè bá máa rí ikú jẹ gbàgbẹ̀gbẹ̀ mọ́ gbàgbẹ̀gbẹ̀ gbàgbẹ̀gbẹ̀ mọ́ gbàgbẹ̀gbẹ̀ ẹ̀ ìbùkúnlẹ́fẹ́ ni agbọ̀ tó gbé lọ́tọ̀ tó lè tàbẹ́tẹ́ tí wọ́n fi ń gbọ́ ọjí ayé níwájú ọlọ́run àti ọlọ́run bá bẹ́rẹ̀ rí sọ́wọ́n ẹni tó gbé kalẹ̀ bí ẹ̀fọ́ wá ta lọ́dọ̀ mi olólórí kírínà torípé ẹni dọ́gba àmúlẹ̀ ló jẹ́ káwọn èèyàn máa ná wọ́n lẹ́ni fún àwọn alágbèrè ilé ọ̀kí mu ló jẹ́ kó sí ègbó mọ́ àwọn bàbá bí máa ń jẹ mọ́jà dáàbò ọ̀ràn kan èmi àti màmá bí máa ń sọ ní bá fún òkèlè kan mo lójú orin àrígbé ní alákọ̀ọ́lá ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀yìn lẹ́fún ní lọ́fún lọ́fún lójú mọ́ sí ègbó ẹni tó dàdà kú dáálẹ̀ tó yẹ mọ́ wá ta ẹwà wù yẹ láwùjọ wa lélẹ̀ ẹgbà díẹ̀ ní ti tẹ́tẹ́ ìmọ̀mù ń ta jàmọ́ ń ta làdá ní ń ta gbogbo kálukú ta ọ̀tá àdínú ń ta àwọn òpó kò sí ń bẹ́ Nàìjíríà confam ibi ọwọ́ ìlà ló ti kọ́ lẹ́ta sóbì ẹ̀bá chéńjì ọlọ́wà chéńjì ẹ̀ fún wa ẹwà ló fi ọ̀nà tẹ́tún lè gbà yọ ní ìsinikẹ́ náà fi tọ̀ fún ìgbẹ́ ọlọ́run sọ yìí ń pàtán yìí tó yẹ kẹ́ fún ọgbọ́rọ̀ sọ́nà lẹ́nu ẹ̀ tó ń tẹ́lọ̀ bí mọ́ pàtán ó fi pọ̀ sí i ẹ̀sìn ń gba ẹjí lójú sí náà ní àbí burú sí àwọn ìjọba ìjọba ìwà ń pariwo pé bàbá ni bàbá ni bàbá ni ẹsẹ̀ o wàrí rẹ̀ ni ó standardize àti ẹ̀sìn gbogbo yìí ẹ̀ ń tara yín ẹnu ẹlẹ́wà ni ọba ya ń dán àbúgbọ́lọ́ bá bẹ́bẹ̀ ìfẹ́ pọ̀lú ìgbàgbó tó lóun gẹ́gẹ́ pírẹ́sidẹ́ntì kan nàìjíríà ìyẹn lọ lórí pé wọ́n wá dáwádá wàhálà wà ní ẹnu ara ló máa wá kúrò mẹ́sà ẹ̀rù tó lè sáyà fún fún sọ̀kalẹ̀ nígbà tẹ́ ìbá chéǹjì sí ọlọ́run ọba ọba tó mọ méjèèjì fi àwọn èèyàn náà wọ́n pàtó nígbà tó mẹ́sà ẹ̀yìn ya wèrè ọlọ́run gbélé burúkú kan nìyẹn tí wọn fẹ̀yà ọ̀nà ní jẹ́rẹ̀ ẹ̀rùgbẹ́lẹ̀ tẹ̀sán mẹ́sà ẹ̀yìn jẹ́ fẹ̀yà ọ̀nà wọ́n sẹ́ ọlọ́wọ́n gbé ló burúkú kan ìdíje bá wọn fẹ́ra ó jẹ wọn ní yàlágbáyà èyí ò tán bí ó sì lè tán bá ti ẹmọ ojú gbé ìsìn rẹ̀ lẹ́lẹ̀ gidi náà ọmọ ìsìlẹ̀ kan lẹ́tà sí mi sọ̀tòrí ẹ̀ àbábáwọ̀ ìjọ wa lélẹ̀ tẹ́tẹ́ yẹ ti tí wọ́n gbé bá wọn nájà òkú ọ̀pọ̀lọpọ̀ ọgbàtí láwọn ní lórí wa wípé jìbìtì náà ní mẹ́mẹ́ ìyàtọ̀ ní 100 million nísìn jàmá 100 million bá ń sọ ní ara yìí náà ló ti gbà yóò wá yọ bóyá bí 2 million nínú 100 million àbí 5 million àwọn ayọ́ ó lè pè láàrin sí ìdí mẹ́fà gbogbo ilẹ̀ Yorùbá láàrin bàbá mọ̀ sí lábẹ́ǹta wọ́n tó rẹ̀ ló tẹlifíṣàn àbátọ́gbẹ́gbọ́rin káwọn fún ìyàtọ̀ nígbàtà ó tún sanwó-ẹ̀wọ̀rin àmì náà máa jẹ lẹ́yìn ọdún ẹ̀dógún náà ń pa tọ́ọ̀tì kan ẹni tó gbọ́jọ́ ara nọ kalẹ̀ ó máa tí ń ṣe ó bá parí mílíọ̀n wọlé àwọn òkúrí kan ẹjẹ́ fi tún mílíọ̀n kébí rẹ̀ wọ́n lẹ́kún nàìjíríà nàìjíríà tó kú ọwọ́ dání lọ tó ń gbogbo ní abẹ́yìn lẹ́bọ̀ ìgbà tó wọn àtẹ̀yẹ náà agbọ̀ ní ọ̀padà já sílẹ̀ bá tún òun náà ni ọjẹ́ ni káti máa jẹ́ dúkìá àwọn èèyàn jẹ́ ìbàjẹ́ ká máa ṣokùnfà sí ẹ̀dá orí náà ọlọ́run ọba yìí àwọn ọba sọ fún adébísọ́ wọn lọ́wọ́ àlẹ́ ìwọ̀sánà bí ẹ bá wọn hadith rẹ̀ ìmáàmì Bukhari àdábìrì ilá rìjáàlá يتحولون في مال الله بغير حق ولهم النار يوم القيامة ọlọ́run yìí máa sun owó ọlọ́mọba bá tún bá sun kí ni fún ẹ̀ lẹ́ni pé owó ọlọ́mọba fún kálukú ní sẹ́ẹ̀ ní máa ṣíbi sí ọ̀dà ọlọ́run àwọn tí bá ń fi rẹ̀ iná ni wọ́n ti fi náà fi bára rẹ̀ ní ló rí gbádùn ara wọn tó bá jẹ́ gbọ́dọ̀ ti rí bẹ́ẹ̀ bí àbágbàgbé àbí sí ànábì sallallahu alaihi wasallam mo sọ fún kan tó ní kúọ́lítì èyí tí ọlọ́run fi lè gba àdúrà rẹ̀ ó ní lára ẹ̀rì ara kúọ́lítì yẹn òun náà ni bí yàrá bí arìnrìn àjò ó wá bí arìnrìn àjò ó tún ṣe kéde jàmáà ó tún eh, wá ewu wíwà ní gbogbo ààrẹ ọwọ́ pé èèyàn jẹ́ tráńkúlà lásán ó máa ń fa tọ́nà gbàdúrà èèyàn lẹ́yìn náà eruku tó wá tún sí gbogbo orí ẹ̀ gbogbo ààrẹ ẹ̀rù wọ́n ní ti ṣe ìyẹn ọlọ́run tó fi lè gbàdúrà rẹ̀ àdábì ló wá tẹ́wọ́ sí ọlọ́run òun náà ní kéyìn oúnjẹ wọ́n sọ́lọ́m àrẹ́bìnrin bá tẹ́wọ́ sọ́lọ́m kò ní táwọn ní lóko eléyìí ká tiẹ̀ lóko kí ló fa asálàyé ẹ̀fọ́ wa wọ́n ní ti ẹlẹ́gẹ̀rin òun ni wọ́n lo orúkọ kan nínú orúkọ ọlọ́m tó pàtàkì púpọ̀ tó torí pé lórí ìṣèlú àìsè burú tó bàtó lo orúkọ yẹn ọlọ́pọ̀ mi ti bẹ́ rọ́bù gbólóhùn rọ́bù my lord ẹ̀rì ọba jẹ́ẹ̀dá mi ò ìtumọ̀ ìrànù ọba ní ṣe jẹ́ ìgbòho atẹ́tọ̀ ìfọ́ àfíẹ́sì ni ọba títẹ̀ ní ayé ní àtọ̀nù mìíràn lọ́wọ́ ẹ̀ arákùnrin ẹ̀nà wọn parí ya Rabbu ya Rabbu anábì sallallahu alayhi wa sallam ó ní wọn mata'amuhu haramun ṣùgbọ́n tí ó jẹ́ kádùrà rẹ̀ ó gbà tó ti ìfú ìfú àrámù ẹ̀dá ìsà aráàmù ní ìsà aráàmù rúgbẹ̀ náà ní jẹ ìrẹsì ìsà aráàmù ṣùgbọ́n náà tí ìrẹsì gbàdọ́wọ́ rẹ ní ó sọ di aráàmù àbí aláàlì wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀sìn kalẹ̀ ẹ̀sẹ̀ tẹ́lẹ̀lẹ́bí tó gbogbo ẹ̀ ọdún gbápò rẹ̀ ti kan tẹ́ntẹ́jì ọ̀fẹ́rẹ́gbẹ́ ọwá lè ṣe pé lọ́sọ fún ìyàwó rẹ̀ tó yá tánẹ́sígáàtù tánẹ́sígáàtù àti wá sí ẹgbẹ́ gbogbo ẹ̀ ọmọ rẹ̀ kọ̀kan bẹ́ẹ̀ ti sínú aráàmù kọ̀kan lẹ́yìn tó tó kèsè dúkìá dúkìá dúkìá bẹ́ẹ̀ náà ni tí ń mu haramu ní ẹ̀rì wọ́n mọ̀ bá tó haramu aṣọ tó wọ̀ sára gan owó haramu lè rà àti bóyá ojú igbó mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà haramu ló gbàdọ́dọ̀ ẹ̀ àlọ́bí ni wàgbó zéyà bí haramu ni wọ́n fi tírẹ́nì ẹ̀ dàgbà ẹ̀rì àlọ́bí wa ni وسنن الإمام الترمذي رحمة الله عليه إليه كن جاء أخا حديث من من حديث أنس بن مالك أبو حمزة ولم بان يفهم كما هنا أي كان الحديث ضعيفا مثل يصير حديث عند صلى الله فيها أنس بن مالك ولم تقول يجزي الله إلي الله أن يجعل لمستجاب الدعوة فقال ولم تقول النبي في باب بلوغ يعني kọ́lọ̀ ní sèmi lẹ́ni tó yẹ pé tó bá ti bẹ lọ́n kíákíá ọlọ́run mọ̀ gbàdúrà ni ó là lẹ́nu wá sọ fún kéya anna sọ́ọ̀nù obìnrin anna àti mọ̀kẹ́sítákà tí jàdùgbà àwọn tí jàdùgbà àwọn ẹ̀ tó máa jẹ tó máa mu ọ̀nà gbàrí dúkìá rẹ̀ jẹ́ kó لا يرفع اللقمة من الحرام إلى فيه فلا يستجاب له دعوة أربعين يوما يضمن ينبغي ó lè gbé òkèlè kan tí ó gbèsè ẹnu tó kèlè kan yẹn lè jẹ́ haram àti tó wá láti sọ́ọ̀kì haram ibi tí òun dá ló ti wá lókè dúkìá ló ti ilé jẹ owó ló jí gbà ní owó jìbìtì ní owó tẹ́tẹ́ owó jìbìtì òkèlè kan lájọ́ olóńtì ọlọ́run ní ìyá lè jù sọ́nà òkú for good forty days lọ́lọ́run nígbà mẹ́yìn tí yóò túnmọ̀ tàbí òní yóò gbójú ọjọ́ yóò ní dáwọ́ ní ọlọ́run ti nígbà lẹ́ẹ̀kan tó wà ní ìsinmi alẹ́ tó ń bá ìbọn ìràṣà kẹ́ àdé tí kò lálà bí a ní ọmọ أورده وفرده بالقاسم والطبراني في موجمه الأوسط وليله من الأئمة رحمة الله عليه لكن أنه محمد صلى الله عليه وسلم أنا إن الله يحب قسم بينكم أخلاقكم ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ owó ọlọ́run bẹ́ẹ̀ kí ló ti pín àríṣìkì láàrin yín kàmà kọ́ta ma bá iná fún ó fi pín ìwà dáadáa láàrin yín ọlọ́run dáwọ̀ ẹlòmí ọlọ́run tí wọ́n ní èèyàn dáadáa wọ́n gbé wá látòdì ọmọ bí èèyàn ní kí wọ́n di dáadáa láyé mọ́ta kò ní ọ̀rọ̀ wọn lọ́rùn tó jẹ́ sọ̀rọ̀ àmẹ́bí ní ọlọ́run fún ìwà láàrin ilé ó fàwọn ọ̀kan lẹ́yìn tó níwà dáadáa fàwọn ọ̀kan lẹ́yìn tó pé ìwà wọn rèé àfikà fi ẹnu kan dáké wọ́n rí kàmà kọ́ta ma bẹ̀yìn náà fún àrùdá ọ̀gbọ̀n kàmà kọ́ta ma bẹ̀yìn náà àrùdá ọ̀gbọ̀n bẹ́ẹ̀ ni ọlọ́run pín àrísìkì láàrin ilé àwọn kan lè díẹ̀ àwọn kan lè áfíríkì àwọn kan lè wà iná lọ́ha yóò fi àdúnyà máa yọ ẹgbò ẹ̀rí ọba tó dá wa bẹ́ẹ̀ rí ilẹ̀ ẹni tó bá wù ú ẹni tó náà bá láì ọlọ́pàá ń fún olórí ayé ọgbẹ́ ká gbọ́dọ̀ yé dáadáa jọmọ́ bẹ̀rẹ̀ náà láti ojúlé ní ọjọ́ sí lọ tó máa jẹ́ ẹ̀kan ńlá fún ọlọ́kùnrin àti máa wọlé sí ọlọ́pàá yóò ti dúnìyà mọ́ yóò ṣe bò ayétẹ̀rí ilẹ̀ lókè ayé ọlọ́mọ ń fún ẹni tó láìkì ẹni tó láìkì ọlọ́mọ ń fún wọ́n mọ́ ńlá yóò ṣe nígbà tí òsì ní yóò kó fún ẹni tí ò láìkì náà ẹgbọ́n rí ẹ̀ẹ́ tó mọ̀ sí èèyàn ní dúkìá ayé kò bọ́lọ̀ ń bá láìkì ẹ ó lè fún ọ láyé ẹni tí ò láìkì náà ó lè fún náà tó bó láti wá sọpọ̀ wà fẹ́ṣíà lọ́dọ̀ ẹ̀ nítorí fi wà fẹ́ṣíà ó láti gbé nǹkan mí lè ṣe torí ayé tọ́lọ̀ torí ọlọ́ tọ́lá wọn tó ń jáwé rè tọ́lọ́ tọ́lọ́ méjèèjì ọlọ́run ká ayé wọn lọ́wọ́ ìfàtà wọn ló ń kọ́ńtró ayé láti kọ́ńtró wọ́n lè ti ń kọ́ńtró ẹ̀ wọ́n ọjọ́ ti àwọn kèfèrí àmànáfíkì àwọn jẹ́lẹ́ráwù tẹ́tẹ̀kọ́bọ̀nú ìsìláàmù tẹ́tẹ̀kọ́bọ̀nú òkèjì àtàwọn òmìnir tí wọ́n gbó tọ́ àwọn gúrùpù méjì àkọ́kọ́ àwọn náà kọ̀ǹtó ayé látọ̀jọ́ tó ti pẹ́ bá fi máa ń sọ̀rọ̀ yìí àwọn náà ní kọ̀ǹtó ayé bàbá wọn àmànáfíkì àtàwọn kèfèrí ṣùgbọ́n àwọn òmìnir àwọn òbílẹ̀ ní sí ẹ̀gbùsọ̀rọ̀ lẹ́nu wọn lọ́dún bí lásìkò ó ti wà láwọn kankan rí ọlọ́run tó yí gbà padà tẹnu àwọn tí wọ́n jẹ́ mú mèrè tí ó sọ yọ̀ تبارك وتعالى لقد تجرم عن هو محمد صلى الله عليه وسلم أنا أبي ولا نوتي الدين إلا من يحبه أنا أبي نسو ضمه نفون يلسي ونفون يلسي قوي ونفون يلسي في أفني الله مرحي أفني الله نسو أفني الله نوفي الله من دعيه صدر من ìgbẹ́ni lọ́rọ̀ bá fẹ́ lọ́lọ́ ó ti fún ní pé ló fún lẹ́sìn gbọ́yé ló fún lẹ́sìn ṣe فمن أطاب الله الدين فقد أحبه فليضم طواف كل شيء فلما بطل تجليه وفي نشيانه ولا يكسب عبد مال حراما فوجه يجب يوما يومين يقولون حرام فينفق منه فيبارك له فيه كما ما نلل وولي ألغم بطل باركة ولا يتصدق منه fọ́yọ́kùbá lẹ́gbẹ̀rú wọ́n ní fún máa ti sàárà nínú rẹ̀ kọ́lọ́nkọ́gbà ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n láyẹ̀ tìrókùrú kálùfàfọ́rìdì ìlàkánà záàdà ìlànà ẹgbẹ́ bá wá fi ilẹ̀ tẹ́yìn ló tó fi àráàmù kó jọ tó fi bọ́ síwájú rẹ̀ lọ́n tó fi kú tó fi dúkìá lẹ̀ tẹ́yìn alábìrí kò ní lé fún náà ni ó kú kàlékún fún wájú ọlọ́run إن الله يلغى مواري لا يلغو سجب بسجب لا لا يلغو أسجب بسجب ọlọ́mọ yìí ṣe láburú paláburú rẹ̀ wọ́n láti yọmọ òṣèjúdà bí hasani nítọ́ dá lọ́lọ́mọ fẹ́ ń pa láburú rẹ̀ ilé ni òtáyè bá bá ti fẹ́ láyé ta fẹ́ lókìkẹ́ láyé tàwa náà kẹ́kọ̀ọ́ wá tó ń tàbí fẹ́ akọ̀kẹ́yìn sọ́lọ́ náà ṣe èrè lọ́nà rẹpẹtẹ lọ́wọ́ wá fi ọ̀nà ara mọ̀ fún owó jọ tán ẹ̀yà àfagbárí àwọn èèyàn tó fẹ́ alu àwọn èèyàn ló kú lọ alú jìbì tí a pààyàn sí ara bàbá wọn láyé ìtawà kọjú sọ́lọ́ padà àgbàjá ẹ̀wà àgbà gbọ́dọ̀ àjọ́bí ìyá rí pé àfáà tó bá bẹ̀rù ọlọ́run tó sì máa ń tí ń sọ ẹni tó sọ̀rọ̀ yìí nínú àwọn àfáà tí gbogbo yín mọ̀ bá bá dápẹ̀ ní gbẹgbẹgbẹ̀rún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti rí ìyẹn ẹni sọ sí ẹ̀síta lákàn ń sọ ideology ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí olóòrìkẹ́ gbàgbọ́ ọ̀nà ìbànújẹ́ ó dúkìá àjọ kó gbọ́ náà ó bá wù wá ní kálùbà kó jọ bàbá kó jọ káwọn náà wà sọ̀rọ̀ ọdẹ ní ọlọ́run a máa kápá sí mọ́sálásí ọgbọ́n bá lọ́rì lọ nígbà tó gbogbo ara mọ̀ kọ́ mọ́sálásí ọgbọ́n ìdájọ́ tó wà ni àkọ́kọ́ tó bá kọ́mọ́ lájú fáwọn èèyàn láti òun bẹ òwúlò náà ní mọ́rin ìfin ládá ọ̀sì ìgbà tí wọ́n bá tó lù ọlọ́run gbẹ́kẹ̀ǹdà fáwọn èèyàn ọ̀rẹ́ nìkan kan fún nígbà tó lè gbẹ́kẹ̀ǹdà fún kíni o banana island ṣe banana island náà ń gbẹ́rù kàǹdà wọ́n gbẹ́bọ̀ ò sílẹ̀ fún ọ̀rẹ́ nìkan torí kò sẹ́ni tí olómi ń lé tó bá fẹ́ tí ó bẹnẹfíìtì tó bá bẹnẹfíìtì èèyàn lágbá lágbárí ló èdè ìtọ́kàn fowó sókùn tọ́wọ́ owó aráàmù kọ́ àmì òní ẹ̀tẹ̀ náà kí irun bẹ̀rẹ̀ àti ẹbá kí irun bẹ̀rẹ̀ lérun especially tẹ́lá mọ̀ pé owó àrámù lè kọ́ àfẹ́rí tí ọ̀bá mọ́ nìkan ló mọ́ ọ̀dọ́ bá ti mọ̀ ọba kí irun bẹ̀kan alọ́ ọ̀run àti láwọn àfáà lè wọ́n mú onírun ó rà kó mọ̀ tó owó àrámù lè kọ́ tó sábì kọ́mọ́ lọ́lájú kalẹ̀ onírun ṣùgbọ́n kàwúwa tó kọ́mọ́ lọ́lájú òní òní gba ládá kankan níwájú owó sì ní ní àjẹbọ̀ dáadáa tòtòrí ẹ̀ àsìkò tí ọwọ́ ìwá ní àsìkò tá lọ́bí ti sọ̀rọ̀ ẹ̀ tó tó kúrò láyé tásìkò kan bọ̀ wá gọ́gọ́ ẹ̀dẹ́ ènìyàn tó pé àwọn èèyàn ní bìkítà gbogbo ni wọ́n ti rí dúkìá tí aláàbí ní ara mọ̀lẹ́ sájà mọ́ rí lẹ́nu bí ẹ̀ ìyẹn la wọ́n bá ní nàìjíríà lẹ́nu bí a kidnap eléyìí à ń fi eléyìí pa à ń ti wá nísẹ́yìn tó dáa ara yẹn lóbi tó dáa fà nígbà wọn bẹ̀rẹ̀ kó ọmọdà yìí tàbí àgbà ìlú ẹ̀rí ìfẹ́jẹ́ gbogbo nàìjíríà náà àjọ ní lápapọ̀ ní ìlúlọ̀ tó rí orí sí 20,000 naira bọ́ọ̀dì tó wá kúkílọ̀ fi ṣe oníkẹ́lọ̀ mọ́ fìdí òun jù náà lè la ìlàta ìlọ̀mọ̀ láì ti bọ́dì ẹran láì ti bọ́dì eh, ewúrẹ́ láì ti fajá eh, láì ti fi adìẹ tágẹ́ẹ̀tì ẹ̀rọ orí nìkan náà láti gbórí tó tàbá rẹ̀ 20,000 naira tó ti wá lówó ti kọ́lé ó ti lo fẹ̀rárì oró lágbógbé ẹ̀sìn ọ̀rọ̀ wọn ni wọ́n tó gbowó ní ọ̀nà ìjọba kálífà ìsàn ṣiṣẹ́ tí wọ́n lára ní ẹgbẹ́ ìsàgbèrè tọ́jú àkọ́tà àtàbújá lọ́gbọ́n bá dẹ̀ ní láyé ìpẹ̀lẹ̀ ara yín lálẹ̀ òsì ẹ̀rí ìgbọ́nkọjú ọlọ́run ọba yìí lẹ́gbẹ́ tí àwọn tẹ̀sán lórí tẹ̀sí fínà tẹ̀sí gbogbo ìgbàmẹ́rẹ̀ lórí yorùbá tẹ̀sán parípọ̀ tó kó pọ̀ máa ọlọ́balẹ̀ tó ṣìkú ẹ̀ sàkú kọ̀ǹfàm kọ̀ǹfàm òmù ọ̀bá ní dúkìá <laughs> dúkìá òun rẹ̀ ní ewó sí Ṣàngó lóbi Ọ̀yọ́ nínú ìgbé ní pọ́pátì ẹ̀ lóbi Ọ̀yọ́ ó tán nílẹ̀ yóò ní ilẹ̀ tí kálukú ti jogún ẹ̀ lọ́dí kálukú ti pín wọn àwọn ọlọ́wọ́ káàmà ọlọ́wọ́ dọ́mọ ẹ̀mọ́ lè yìí ó já sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ já sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábíyà ni ọlọ́m ká wa ẹni ọlọ́wọ́ bá kẹ́ láàrin wa kí òkun lẹ́nu fi ayé òkun ẹni ọlọ́wọ́ bá sì fún kò sí bá fẹ́ ní ó lè gbà ẹni ọlọ́wọ́ bá sì fún kò sẹ́ni ó lè fún abẹ́lẹ́wọ̀n bá ń bá kò sí àwọn tó lọ́wọ́ bá ti fún wa kọ́lọ̀ kọ́mọ̀ ìjọ sáré wọn kó sọ̀rọ̀ fún dáadé fún wọn ó sì wáyé owó ọlọ́pẹ́ ọ̀sán mọ́ ọ̀hún ọ̀sán dáná alájọbí jìnnà muhammadu wa alihi wa sahbihi ajma'in alhamdulillah ọ̀dọ̀ àwọn ènìyàn ń tọ́kọ ọlọ́run àti sí lẹ́ṣọ̀ àṣálẹ̀ ní ìrọ̀rùn fún aláàkì náà ṣáàdà ní àti àṣàyàn àti orí ìgbà ìbéèrè lára àtàwà ní ìbéèrè ẹ̀kì àjọ òṣìṣẹ́ lọ́wọ́